من الصيام والقيام وأحسن لنا الختام اللهم اجزل كسرنا على فراقنا سهرنا وأعجه علينا أعوامنا عديدة وأزمنة مديدة ونحن وجميع المسلمين في أتم صحة وعافية واجعله شاهدا لنا لا علينا اللهم اجعلنا فيه من عتقائك من النار واجعلنا فيه من المقبولين يا رب العالمين اللهم الف بين قلوبنا واصلح ذات بيننا واجنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم واجعلنا شاكرين لنعمك مسلمين بها عليك قابليا واتمها علينا اللهم إنا نسألك خير المسألة وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وثبتنا وذكر موازيننا واكف إيماننا وارفع درجاتنا وتقبل صلاتنا واغفر خطيئتنا اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وجوامعه وأوله وظاهره وباطنه والدرجات الأولى من الجنة اللهم إنا نسألك أن ترفع ذكرنا وتضع وجعنا وتصلع أمورنا وتطهر قلوبنا وتحسن فروجنا وتنذر قلوبنا وتغفر لنا ذنوبنا ونسألك درجات الأولى في الجنة اللهم إنا Yẹ́sẹ̀ àyíká ń tòbà ìkàfínì fún ìsìnà wà sí asimárì náà wà sí adẹ́sọ́rì náà wà sí rúfì náà wà sí sáníkì náà wà sí fòlòkì náà wà sí áàlì náà wà sí màhíá náà wà sí màmáàtì náà wà sí àmárì náà wà sí àkànáàtì náà. Wọ̀nẹ́sẹ̀ àyíká dárọ̀ já tìrẹ̀ hùlá fìlì jánà. اللهم جنبنا منكرات الأخلاق والأهواء والأعمال والأهواء اللهم قنعنا بما رزقتنا وبارك لنا فيه وخلف علينا كل غائبة لنا بخير برحمتك يا أرحم برحمتك يا مرحبا برحمتك يا مرحبا إنه من سليمان

قتل ما أوحي إليك من الكتاب فقربني إلى الله تعالى بتلاوته وتكسفني لفاسه وتعفصا لمعانيه فإنه من أفضل الأعمال أتفهم مع قلة لقراءتي أفضل من المجد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصاص وعبار ألف منها عبر ومثال ومسنات حلال وحرام ومئة تسبيح ودعاء أصدون ناصرون بسم الله الرحمن الرحيم Fati ọgọ́rin àti márùn-ún. Ara mẹ́ta ìgbóhùn ìlànà ọ̀sẹ̀ ìrẹ́ni mọ́ ìrọ̀sẹ̀ ìgbóhùn. آمن رسوله بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله láàánú fàríkú bẹ́ẹ̀nà àdé mẹ́rin sùlẹ̀hé wàkọ́ọ̀lù sàmìnà wà sánà gbòfúrá mẹ́ka rọ́bà wà ilé kàlífàṣe láyú kàlífù lọ́hùn lẹ́fúsánì ìlà òsì àhá. لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو خطأنا ربنا ولا تعمل علينا إسرا كما عملته على الذين من قبلنا

يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم sálínà ìlàjú ti ká làdé alámọ̀ká kìíní àlá àwòrán àlá. Àlàáfẹ́ yìí bá lè àṣìmọ́ rí. Yá lójú àláwọ̀ ọ̀rọ̀ yóò sàmà láàrin káyẹ̀ ìṣòro ìrìnà. Àṣùgbọ́n طيب الاسمان لا يقنعه ومن لا يسمى ذلك الاسم الا يا رب يوما المعان مؤيد ولا يمري لم تلقى ما طيب الاسمان ọgbẹ́ fún ọlọ́run ọba tó ń fi àánú rẹ̀ kó wá jọ lórí tó fẹ́ ọlọ́run àbẹ̀ ọ, wọ́n sì bínú rẹ̀ tó akáwọ̀. ọjọ́ tó àbà máa rí ẹ̀sùn àjẹkọ́ yìí méjì àpàdánù rẹ̀ o ìgbàlẹ́sìn fún wa o àwẹ̀ ń lọ o a ti kọjá ìlà mẹ́ta. àti bọ́ sínú ìgbà kejì àbí mélòó láwẹ̀ dànù ah. ìgbà tí òjìṣẹ́ ńlá Muhammad ti ń bẹ láyé tí ààwẹ̀ bá ti ku ogún tó bá ti ku mẹ́wàá ní máa ń bọ́ sí tìkáàfù ṣùgbọ́n ní ọdún tí ó dàgbére fọ́lọ́mù tí ó lọ ṣèbẹ̀wò ọlọ́run tí ó lọ bọ́lọ́run lálejò àmì tó rí ni pé màlẹ́kà Jìbìrílù aléìsàlá ẹ̀ẹ̀kan ní máa ń wá nu Ramadan tí ó bá tọ Quran ànábì ọ̀tọ̀ láti bẹ̀rẹ̀ débi tí ó dé ṣùgbọ́n ní ọdún tí ó tí ó lọ àlìjẹ́nu ọlọ́run ó wá ọwọ́ ìbẹ̀rẹ̀ Ramadan ó tún parí ló tún wá anábì ní lẹ̀ sí ìwá tẹ́lẹ̀ à ní ibẹ̀ bá náà máa fura ọdún tó wá fẹ́ pò láyé yẹn gẹ́gẹ́ bí ìmọ̀ máa wọ̀ nígbà tí àwẹ̀ bá mẹ́wàá ó wá bọ́ sí tìkáàfù nígbà tá àwẹ̀ kù ogún tó fi jẹ́ bá ti wà lásìkò pàtàkì báyìí a rọ̀ wá o èyí tó ṣe pàtàkì jù ó ní mọ̀rọ̀ kábà tó dá ìka máa kíyèsí ọlọ́run káwọn ìbọ̀lọ́run rí wá nínú ìtàn arábìnrin láti bẹ̀rẹ̀ ìgbà tí ó kó òun àti Yusufa nínú ilé gbogbo ìlẹ̀kùn ló sí gẹ́gẹ́ bá a ti mọ̀ ṣùgbọ́n èrè tó tún wá gbé sí orí orí tẹ́bùrù ó tún wá wo gbẹ ọba tún máa sọ ọba ọba dàbò èrè lójú nígbà máa rí àwọn nípa tí àwọn ó Àkọ́lá Yusuf Àlẹ́ Ìsọ̀láàmù. Yusuf wa sọ fún un pé, Bẹ́ẹ̀ ah, ah, lákì. Kí ló wá ṣe wọ́n obìnrin? Àtàṣàfihì ìlà ni mọ̀rọ̀ kọ́lá ti dàmáàdì wà lá àtàṣàfihì ní mọ̀rọ̀ kọ́lá ti dàmáàdì tó dàtọ́. Ṣé ọwá ń da aṣọ bo èrè lójú? Òun tíjú rẹ̀, pé kọ́ máa rí ọ. Wọ́n sáhàlì nínú ọkọ̀bátì ìmọ̀lì kìí. Ọlọ́run ọgbà tó wá ní gbogbo nǹkan, gbogbo ìlẹ̀kùn ló ti, ó ti lẹ̀kùn tọ̀dọ̀ ọlọ́run. Ìgbà náà ni àwọn àfáà wọ́n wá kọrin. إذا خلوت الدار يوما فلا تقل خلوت ولكن قل علي رقيب. Ẹ̀sùn wa fẹ́ kí Adìmọ̀ wọ̀nù gbogbo wa kádìmáwọ́ kádìmáwọ́ bá a wà lóru bá a wà lọ́sàn-án bá a rìn lọ bá a sùn bá a yájú àwọn àfáà tí wọ́n súnmọ́ lọ́run wọ́n ní ìsáàmà aláwọ̀ta dára yàwó mọ̀ fàlàtàkùn aláòtú wádà kí kú lè aláyà rọ̀kí bu àlékún sàlámù láì láta sí lọ́lẹ̀ mọ́. Bíkún tọ́ bàrọ̀ yàwó bíkún tọ́ bàrọ̀. Wàlẹ́ tó sọ̀rọ̀ lọ yàtùkú káàkà wàlá ànàmà tó kú ìrànlẹ́ ìrìnàjò. Àlékún sàlámù láì láta sí lọ́lẹ̀ mọ́.

ọ̀rọ̀ náà ni pé ìṣàmára lẹ́wọ́ ta dára ìyàwó mọ́ tó dáwà níjọ́ kan tó wájú tó ẹ̀yìn tó o tún tó o wò sí tó nìkan. wọ́n sọ pé ẹnìkan máa ń bẹ dínà tó ń sọ mi báyìí tí ìmọ̀lẹ́ sáwọn lọ́wọ́ ká bá ronú ìyẹn ẹ̀rọ ọlọ́run ọ̀nà bà wá láti dẹ́ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀pọ̀bìnrin olóbìnrin tó ń rántí pé ọ̀mọ̀ṣẹ́ nìkan ṣùgbọ́n tó gbàgbẹ́ nìkan bẹ̀ lọ́wọ́ ẹ̀dà nǹkan ń sọ ọmọ ti ọlọ́run wọ́n ní mẹ́rùn ọlọ́run sí ẹni tí ó yà fọ́núfọ́ra ní wákàtí kan nípa ọ̀rọ̀ rẹ̀. àti pé gbogbo ohun tó ń fi pamọ́ yẹn tó ọ̀fẹ́ káwọn èèyàn orí kọ̀pamọ́ Ala sọ̀rọ̀ ọ̀nà ni yóò nà á Ọ pé òní ń lọ o. ti kí làásà ìtàn lọ́jọ́ ti lọ. Wọ́n ní bàbá Ọjọ́ bá kú ìlàyé ní jẹba. náà, A sọ̀rọ̀ lórí lánàá. asọrọ sọ̀rọ̀ lórí ẹ̀pọ̀ pọ̀ tí ọ̀jẹ̀ kálùbáríkọ̀ wà ní jàǹbá ọmọ sáńsẹ̀ jàǹbá kọ́gà ẹni agbésẹ́ fún ó ń ṣe ẹni tó gbésẹ́ fún ọ̀wà sódodo mọ́ lẹ́yìn méjì bá daṣẹ́ pọ̀ wọ́n ara wọn ni wọ́n ń wá kiri dọwọ́ wa o. àwa bọ́ síbi akí àdẹ́nìkan ṣé o àánú ọlọ́run ti ń bẹ lórí wa a fi ń pé ìjọba yìí ọlọ́run ò má káàánú lórí wa yóò máa rọ̀ àlọ́run sọ́rọ̀ wá fẹ́ bọ́ sí fẹ́ bọ́ sí ah. ara àánú ọlọ́run náà káàkọ́ tẹ́rí méjì súra yìí àwọn àfáà wọ́n á kíyèsí wọ́n onye òjíṣẹ́ ńlá Muhammad sálá àdéhùn mẹ́wàá náà lórí ẹ̀ níbi ọlọ́ládé ṣùgbọ́n ìbáwọ́kọ́ jẹ́ bàbàrà abẹ̀ ní wípé gbígbàdúà méje lọ́wọ́ àbẹ̀ gbígbàdúà méje bá ńgbà ọ̀fẹ́ parí ẹnìgbẹ́ ńgbà ọ̀fẹ́ parí tí a kà á níbi pé ọlọ́run ọlọ́run ní láyúkà níbù láwùnọ́sá ìlàwùsá lára àmọ́ kásàbátì wà ní àmọ́ kìtàsàbátì tọ́wọ́ hmm, ti pọ́ńdọ̀ ọlọ́run ọfẹ́ kọ́ a ní oore méje tọ́fẹ́ ká béèrè lọ́dọ̀ tọ́wọ́ ti gbóhùnà dáwà kan ní pé rọ́bà náà látòwà ìṣúná ìrìnà sí iná àròhàn dáná oore pàtàkì náà lọ́jẹ́ ọ̀kan náà Gọ́ọ̀tù ṣe a pé kí ni rọ́bà náà wà látà nílé Kàmá àmọ́ nípa ọ̀rọ̀ aláyàdó rẹ̀ ní kọ́mù náà. Ó di méjì. Lóòrà ọkọ̀ kásà ó di mẹ́ta. Ó di mẹ́rin. Ó di márùn-ún. Ó di mẹ́fà. Ó di mẹ́fà. wọn náà ní kíkà. ṣé ráyè ti bẹ̀ náà náà sì ló ń gbà a bá débi àdísì tí báyọ̀ bì sọ lórí ẹ̀ ọlọ́run ṣe wá lórí pọ̀ àwọn tá a lẹ́yìn oṣù ọlọ́run. tó àwọn àbẹ̀rẹ̀ báyìí ọlọ́run ó fi wa nínú ọlọ́run ní yé èèyàn níye wọ ọlọ́run káwá máa wọ lọ́wọ́ bísímìlà. ọlọ́run ọba ó fi àyà yìí ó fi ṣe àfọmọ́ òjíṣẹ́ ńlá Muhammad ọlọ́run ní òjíṣẹ́ náà ó nígbàgbọ́ sí. Ìgbà ẹ̀rọ ìgbìmọ̀ ẹlẹ́yìn ní àdìyí. ń bá a sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ olúwa ọba rẹ̀ òun gangan gbàgbọ́. àwọn múmi nílódodo àwọn náà gbàgbọ́. kò lóye Gbogbo wọn ni wọ́n gbọ́ lọ́n gbọ́ lódodo. Wọ́n gbẹ̀rẹ̀ rí. Wọ́n gba àwọn mọ̀lẹ́kọ̀ lọ́n gbọ́. Wọ́n tó àwọn tírọ̀ lọ́n gbọ́. Wọ́n lè àwọn òṣìṣẹ́ ọlọ́run gbọ́ lódodo. Àwọn òṣè ìyàtọ̀ kankan láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run ààyè nìkan sọ́tọ̀ nínú wọn. Àwọn ẹni ọlọ́run wọ́n tún sọ wípé ọlọ́run a gbọ́ ohun tó sọ a sì tẹ̀lé àgbà. Gbogbo ọlọ́ta bàrẹ̀ wọ́n ilé kàlùmọ̀sọ. Àà ìdáríjì yẹn là ń fẹ́ o, ọba wa. Ọ̀dọ̀ ẹlá padà sí o, ọ̀dọ̀

gbogbo àwọn aburú tó bá sì ṣe òun ni ó jìyẹ olúwa bá wà o lọ́kùn àtòbìnà ìrìnà sí ilẹ̀ ọ̀rà ọ̀rọ̀ ọlọ́run ló fi gbá wa mú ló túnmọ̀ sí pé mọ́jẹ wá ń ya rẹ̀ ohun tá a gbàgbé ṣe àti tá a ṣàṣìṣe rẹ̀ ọlọ́run má rẹ̀ jẹ wá má fi mú

Wọ́n ṣe gbélé alórí ọlọ́run. Ó ń dágbára wọ̀ ká. Ọlọ́run ṣe àmójúpò fún wa. Ọlọ́run dáríjì wa. Ọlọ́run kẹwàá ṣàánú wa. Wọ́n ní olùgbèjìlè wa. Ọlọ́run fún ẹ ní àrùn ṣe yá lórí gbogbo àwọn kìtìrí aláìgbàgbọ́ so àwọn àbọ́ sí inú tàbsírò èyàn àfà èyàn ẹlẹgbẹ́ wa káwá máa wo lọ ọlọ́run ṣe á lóore pọ̀ oore tó ṣe á ni pé ó fún a ní al ẹni ọlọ́run ti ránṣẹ́ sí mi òjíṣẹ́ ńlá Muhammad ẹni ọlọ́run fi rán òun náà ní jìbìrìlù wọ̀nà àtàkìtù ní kúríà nàdáǹsì làrọ́bìnà bí ìjà jìbìrìlù nàbí ìyá mọ́ محمدا ونعتقد القرآن تنزيل ní àdé ọkàn pé dájúdájú ọ̀rọ̀ rẹ̀ yóò tí ń ṣe kúránù wọ́ bá wa ọlọ́run ẹlẹ́dàá wa lọ sọ o. Múrùdá tó sì fi rán, òun náà ni ẹni ránṣẹ́ sí.

rọ̀ṣúlù muhammadu sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà gbàgbọ́ ọ gbàgbọ́ bí máa ń